Mùfúlihún ló lè kọ́ àwọn ọmọ wa. Mùfúlihún ló lè kọ́ àwọn ọmọ wa. Ọmọ tó bá wọ ní ẹ̀kọ́ mùfúlihún. Oríire náà máa mú bọ ẹgbà bẹ́ẹ̀. Ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wọn náà bẹ nílé ẹ̀kọ́ gíga àti iléeṣẹ́ ńláńlá. Mo sì gbẹ́yìn nínú ìmọ̀ ọlọ́run àti ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ta àwùjọ tó pé. Mùfúlihún group of schools ni ẹja máa lo ẹ má bojú wẹ̀yìn. Bámo kẹ́kọ̀ọ́ láti ìpele pre-nursery, DSS kan tí wà kó gboyè dé sanẹ́wì òsì ní gbẹ̀yìn. sound qualitative Islamic and Western education competency in Arabic language daily Quran memorization experience and competent teachers sound Islamic training well-equipped science laboratory home economics laboratory conducive learning atmosphere good moral of women computer application care báwo ti dọ́dọ̀ wọn rè Muslim ìfẹ́lódún ìdíò bíi area Ìbàdàn bákan náà ni wọ́n wà ní Muslim mọ́fọ́lárò Ajibola street beside Alafia bread bakery Ìbàdàn telephone zero eight zero five two six one five. five three zero eight láti jèrè ayé àti àlùkìyámà ẹ jẹ́ mú àwọn ọmọ والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله a kí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò èyí tí ilé ẹ̀kọ́ mufleon group of schools tó kalẹ̀ sí àdúgbò muslim velodo ìdí òbí nílùú ìbàdàn àti ní àdúgbò muslim masfala road ajibola street nítòsí ara wọn òun ni branches méjèèjì wà iléèwé yìí ló ṣe onígbọ̀wé ètò tí ẹ̀ ń gbọ́ yìí abẹ́lọ́ gbogbo àwọn tó kúnṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ ọlọ́run bá ní san wọ́n lẹ́san olóore o jàmáà tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò lóru èní pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa bìnrin taimiya shakir tí ó kà fún wa bismillah. أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة بلال شداد لا يعصون الله لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون ọlọ́run bá ní fáwọn ọmọ ìní àlùbáríkà tí ó pọ̀ kó o má jẹ́ kán gbàgbé ìmọ̀ láíláí ẹ jẹ́ kí ọ̀kan náà àwọn akẹ́kọ̀ọ́ wa Abdulkudus agbóluwájé kó tún bá ní ka hadith bismillah قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة عاق رواه النسائي Translation The prophet peace upon him said, A disobedient child will not enter the paradise. Translated by Nasa. Lesson from the Hadith. Lesson 1. Paradise is reserved for an obedient child. Lesson 2. Islam encourages goodness to parents. Lesson 3 our paradise lies at the feet of our parents. ọlọ́run mọ́jẹ̀ káwọn ọmọ ẹ̀rọ gbàgbé ìmọ̀lá iláyé o ẹ̀yin arúgbó ọlọ́run eléyìí ni kọ̀sọ́ isuli baiti muslim part two features of muslim home àníṣe ilé wa ẹjọ́ jẹ́lé mùsùlùmí ilé mùsùlùmí òdodo táàdọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́run ọba àlejò ọlọ́run yẹn káàbọ̀ ìlọ́lọ́run ṣe ń sọ fún wa nù súrọ́tù àlà ìmọ̀ràn pé wà náà ìláwà antum muslimun ẹ gbọ́dọ̀ wá bẹ́ẹ̀ ni ọlọ́run ẹ gbọ́dọ̀ kú àti ká ẹ jẹ́ mùsùlùmí ni o lẹ́ni tí ó juwọ́ ju sẹ́lẹ̀ bó wá nílé wa ó ṣe mùsùlùmí òdodo òun la ń ṣàlàyé bọ́ ọlọ́run àmọ̀ bí ọ o àáfàá nílẹ̀ mùsùlùmí òdodo fẹ́ orí ń tá gbélé lórí ní kí ni o alàlì ìmánì làmì ìgbàgbọ́ òdodo tó yanjú àti ṣàlàyé eléyìn nípa tuwọ́n àáfàá nílẹ̀ mùsùlùmí òdodo mùtàmásìkún bìlìkìtàbí wà súnà kátó sọ pé lè ìdílé mùsùlùmí òdodo ni wọ́n á dìrọ̀ mọ́ ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ànábì rẹ̀ tó fi ránṣẹ́ sí gbogbo ayé sallallahu alaihi wasallam kí ni túnmọ̀ eléyìí ilé mùsùlùmí ẹ wo kí ló wà ní kùránì ẹ fẹ́ jẹun kí ni kùránì sọ kí ni súnà sọ ẹ fẹ́ mọmi kí ni kùránì sọ kí ni súnà sọ ẹ fẹ́ lọ léèwé kí ni kùránì sọ kí ni súnà sọ ẹ fẹ́ múra ẹ fẹ́ wọṣọ gbogbo ọ̀fẹ́ ní ayé yín kọ́ ìmú alálìkìtà bí wà súnà ẹ lórí ọ̀rọ̀ ọlọ́run torí pé kùránì ni máa nu àlẹ́ ayé súnà òun ládàbí remote control táàfì ilé gbáyé bó ṣe yẹ ká gbáyé táàdénú sàárè táà ní jìyà táàdọ̀dọ̀ ọlọ́run tọ́rọ̀ wó lójútù àtẹ́kílẹ̀ wá tó ní dálẹ̀ mùsùlùmí ẹjẹ́ àmọ́ ìbíra wa sẹ́ǹtì kùránì ní àṣẹ lélẹ́yìí sẹ́ǹtì ó wà nínú súnà lélẹ́yìí ilé mùsùlùmí ẹ̀yin náà fẹ́ ṣe wedding ṣé wẹ́dẹ̀ yín sórí kùránì àti súnà lẹ́gbẹ̀lé ṣebí lónìí kálukú wo kí láyé ń ṣe kí làwọn ọ̀rẹ́ wa ṣe pàtó ṣe máa lọ ilé ọkọ tọ́mọ wọn fẹ́ yàwó ilé mùsùlùmí èsè ilé kọfíkọfí ìtọ́kẹ̀yìn ni pé kódà bẹ́ẹ̀ bá nímọ̀ tó tó ẹ̀ máa bí àwọn onímọ̀ ẹ̀jọ́ ń ta afẹ́ ṣe afẹ́ ṣe súnà ọmọ ṣé ìfẹ́ ní ká súnà ọmọ òun náà ni ká máa wá sọ ká máa wá jó káàkiri kọkùnrin àtobìnrin ká máa ṣèbàjẹ́ ká máa wá mu bá ká máa mu ọtí káàkiri ibi ìnáwó wa fẹ́ tọ́wà ní kòránà àti súnà nìyẹn ẹ ṣe wá díẹ̀ ṣé kọkùnrin àtobìnrin ká máa fara rọra ṣe lọ́wà ń bẹ̀ rárá àáfàá nílẹ̀ mùsùlùmí òdodo ẹ gbé lórí ntọ́lọ̀ ń wí ìtànẹ́bì wí ìyẹn nílé yìí ó ṣe jẹ́ lè mùsùlùmí òdodo afọ́ nílé mùsùlùmí òdodo ara ń tẹ́ fi mọ̀ náà ni pé ilé musulumi ododo yóò máa sẹ̀mí lórí títẹ̀lé tọ́lọ́n àti mímọ́ ẹjọ́sìn fọ́lọ́n jẹ́mọ́ ẹ̀gbọ́n yé dáadáa ilé yóò lè jẹ́lé mùsùlùmí tẹ́ ìbá kírun déédéé ilé yóò lè jẹ́lé mùsùlùmí táwọn ọmọ ilé bá lò jáàbù tí wọ́n ti ń káàkiri àdúgbò ilé yóò lè jẹ́lé mùsùlùmí tẹ́ ìjọsìn nínú Ramadan náà ilé yóò lè jẹ́lé mùsùlùmí ẹlọ́wọ́lọ́ ẹ̀yọ́ zaka ilé inú òní jẹ́lẹ̀ mùsùlùmí ẹnu wà sí lọ ájì lọ́wọ́ ẹ̀ lọ ájì ẹ ti káwọn ọmọ lọ ní outside Nigeria láwọn countries tọ́já sí pé owó tẹ́ẹ̀fì gba visa owó tẹ́ẹ̀fì prọ́fẹ́sì ó ti tó lọ ṣe umura ṣùgbẹ́yìn umura ò ní túmọ̀ sí yín ájì ò ní túmọ̀ sí yín kẹ̀kẹ́ náà jayé káàkiri ayé ni àwọ̀ àwò pé sílẹ̀ mùsùlùmí nílé nílòdòdó ilé mùsùlùmí yìí ló gbọ́dọ̀ máa lọ́ńbẹ̀ẹ́ sọ pé wọ́n mú alákàbí sọ láti wọ́n sọ̀bírẹ̀ àléyá ẹ m'a pa àwọn fámìlì yín láfẹ́ kán máa kírun áyà takẹ́kọ̀ọ́ wá kalẹ̀ ẹ̀kan yẹn tọ́lọ wọn bá ń sọ bẹ́ẹ̀ nìyẹn kú àǹfúsàkún wà àlékún nárọ̀ ẹ sọ̀rọ̀ ayé àtàwọn fámìlì yín níbi iná torí gbogbo ẹni tí èèbá fi kírun gbogbo ẹni tí èèbá ṣe ń tọ́lọ̀ ni ó ṣe ẹ̀rọ ohun tọ́lọ̀ wọn bá sọ nípa àtúbọ̀tán wọn àti inú sàárè lọ kí ni wọ́n fẹ̀rẹ̀ sí wọn torí náà ilé ò lè jẹ́lẹ̀ mùsùlùmí ẹ máa rùkú ẹ máa sùjúùdù ẹ máa tìlábà orúkọ ọlọ́run lẹ́ẹ̀ máa pè ilé mùsùlùmí ẹ ní pọ́ńpọ́ èṣù ilé mùsùlùmí kìí sọ ọkọ̀ ṣéhùn lẹ́ẹ̀ máa pè níbẹ̀ ilé mùsùlùmí ẹ máa rí pé ìjọsìn ìjọsìn òdodo òun ní lọ àtọ̀ á wálé ìbàdà ẹ máa tẹ̀lé tọ́lọ́run ní act of obedience an act of worship. Emma, máa wà obedient to Allah. You will be true and sincere worshippers to Almighty Allah alone. Ẹ máa jọ́ fẹ́ fọ́lọ́ ní. Àwọn fún àdílé tí gbogbo ẹgbẹ́ ọba ti wá máa ṣẹlẹ̀ tó ti yá àbí òye ẹgbà kékeré lè Mùsùlùmí òdodo. Àfààní ẹja tó tẹ̀síwájú fẹ́ẹ̀rí lè Mùsùlùmí òdodo. Zákìrá ń lè láì tààlà. Ilé tí wọ́n ti máa rántí Ọlọ́run E ma ṣe láàárọ̀ E ma ṣe àkárù tìrọ̀lẹ́ ẹ wọ tọ́lẹ̀ ẹ dáwọn ọmọ ọmọ tí lọ́yẹ ká ṣe ká tó wọlé àwọn ọmọ yín fẹ́ wo dídí fẹ́ wo mírọ̀ ó ní tí wọ́n ṣe kódà ẹ̀yin fẹ́ ẹ bàbá àti ìyá gan ẹ fẹ́ sún mọ́ra yín ó ládùúgbò wọ́n ilé mùsùlùmí ni ọmọ lọ́ńbẹ̀ àwọn ọmọ yín àwọn ọmọ yóò máa fi àwọn àbíkáàrù eléyìí ni wọ́n máa túmọ̀ sí wípé ilé yìí fẹ́ ilé fi ń fẹ̀ mí ni ẹ̀gbọ́n bá nàbí wa Muhammad sọ ní sallallahu alaihi wasallam ó ní mọ̀sálù libẹ́ẹ̀tì alẹ́bí yẹ́dúkúrú lọ́ àfihì wà libẹ́ẹ̀tù lẹ́bí láyẹ́dúkúrú lọ́ àfihì mọ́sálù làhájì wà lìmájì fẹ́ẹ̀fà kẹsí ilé yín tẹ̀ ìbá ti rántí ọlọ́run òkú nílé yín ni ilé òkú nílé ilé tẹ̀ nǹkan káàrù àárọ̀ ẹ̀yìn kan káàrù rọ̀lẹ́ ẹ̀yìn tìlàwà ẹ̀yìn kírun bẹ̀ ẹ̀yìn rántí ọlọ́run bá ń bẹ̀ ilé òkú nìyẹn kìí àlàyé ti wá jókòó ẹni tẹ̀ ń gbé nǹkan òkú nìyẹn torí náà kí lè wá ó lè jẹ́ gbogbo wa ìrántí ọlọ́run gbọ́dọ̀ lọ láwọn ilé yẹn àfáà ti wá rí pé ìrántí ọba ń lọ ìtí jẹ́ lọ̀zàmírù ṣàyàfíì ohun èṣù ọtún gbọ́dọ̀ máa dún bẹ́ẹ̀ ilé tààlà àti rántí ọlọ́run ohun èṣù tọgbọ́dọ̀ máa dún bẹ́ẹ̀ àwọn ohun èṣù àwa náà máa ń nà òlu wa tí ọmọ di gbagúdú gbagúdú gbagúdú gan tí gbogbo àwọn ọmọ wà dọmọ tí ọmọ jó tí ọmọ dà àwọn ọmọ tàka súfè ibi ohun ìrántí ọlọ́run bá ti ń lọ sẹ́ ohun èṣù ọ̀sà lọ ni tó bá ti ajá sí pé náà lè ti ká má ti múnádé ni so tàka súfè ni ọyẹ̀kẹ́ fura pé sẹ́lẹ̀ mùsùlùmí nílé nílòdodo afá nílé mùsùlùmí òdodo kọ́ ìmún àlálẹ́ ilimi wàlà amẹ́lì ilé yóò lè jẹ́lé mùsùlùmí àfi kọjá sí pé orí ìmọ̀ knowledge tá a bá ń sọ̀rọ̀ knowledge tó òròpọ̀lọ́ English mathematics physics là ń sọ ń bì ilé yìí gbọ́dọ̀ dùn lórí ìmọ̀ àtọ́lọ́hun wàlà amẹ́lù bẹ̀rẹ̀ ilimi àti mímọ́ lo ìmọ̀ yẹn ìyẹn bàbá lè má jẹ́ ẹni tó fi àkùránì sórí ìyá lè má jẹ́ ẹni tó àkùránì sórí ṣùgbọ́n ẹ máa gbìyànjú bóò ni ìmọ̀ òsè máa lọ nínú ilé yín ìtumọ̀ pé mo máa wá lọ àwọn ọmọ yín gbọ́dọ̀ lọ máa kọ́ ìmọ̀ ẹ̀sìn wọ́n láwọn ilé kéwú láwọn ilé kéwú àwọn àfẹ́ ẹ̀yìn ọlọ́run tí kéwú yé wọn tí èsì pọ̀ mọ́ lọ kéwú oògùn ni wọ́n gbélé lọ́wọ́ ọmọ lọ kéwú bí ó ṣe máa ṣe 419 ni wọ́n gbélé lọ́wọ́ ọmọ lọ kẹ́wù sàrúdí bí ó ṣe ṣe gbájú ẹ̀ ni wọ́n gbélé lọ́wọ́ tí wọ́n wà ní pé àfẹ́sù lẹ́nu ẹjá àwọn ọmọ ẹni ọlọ ilé yín ẹgbẹ́ lórí ìmọ̀ ẹ̀wà ní gbélé lórí ìmọ̀ àti kọ́dọ́kọ́dọ́ àwọn tó nímọ̀ bẹ̀rù ọlọ́run àlàálìmù rọ̀bá ní àwọn onímọ̀ tán lo ìmọ̀ wọn ọ̀dọ́ wọn ẹjọ́ màá yóò ti lọ kéwù ìyẹn ni ó wàá fa àlàámálù dèlè ilmi ìyẹn ni ó fa kálọ́mọ̀ nínú àwọn tó ń ya àwọn tó jẹ́ pé tàbá sọ páwọn èèyàn ń yapọ̀ ọlọ́run lónìí àwọn míì tán kara wọn kọ́ ní mímọ̀ náà wà bẹ́ẹ̀ náà torí náà kí lè ti yóò lè jẹ́lẹ̀ mùsùlùmí orí ìmọ̀ ní ẹgbẹ́lẹ́ lórí ẹjá àwọn ìbàbá bẹ̀rẹ̀ ìwọ́n náà lọ́mọ lọ kẹ́kọ̀ọ́ àwọn ọmọ náà kẹ́lọ́mọ lọ ilé ẹ̀kọ́ mọ̀fìlú group of schools àwọn náà so nípọ̀wé ètò iye tó àlùmọ̀ fìlẹ̀kùn ilé ẹ̀kọ́ ìmọ̀ aṣáná rọ̀mọ̀dán lecture ní Saturday April one twenty twenty three ní ilé ẹ̀kọ́ wa tó wà ní Adébọ́lá street ní táwọn dọ́tọ̀ Abdulkadir aṣù tí wọ́n ti máa bá ní ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo yín la pè ẹ lè fẹ́ pè wá ìmọ̀ tó wá sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la táàtò máa pàdé Nigeria's Islam Rashid Ashim Abu Anas. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.